إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́run bá wa àtọ̀rọ̀ iṣẹ́ àti ìgbẹ́ fún aṣáájú anábìwá muhammad sallallahu alayhi wa sallam àti allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹni kọ̀ọ̀kan wa lórí ètò ìjọsìn fún kódà fún mọ́tà àlùwà nígbàyà nínú suratul maida nínú àwọn ìkìlọ̀ ọlọ́run bá a lè ṣe láti ó fi lọ́lẹ̀ nínú alukur'an fún wa mùsùlùmí gẹ́gẹ́ bí alẹ́ ṣe mọ̀ wípé ọlọ́wọ́n bá adíṣẹ́ ọláwọ̀ ní ti wá nílò nǹkankan kò ní ṣe nǹkankan ní ìwọ̀ àyàfi kó jẹ́ wípé láburú ń bẹ lára nǹkan yẹn ìtọ́nà ń ṣe ilé ìwọ̀ nínú alukur'an èyí anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tó bá ní ká jìnnà sí aburú àti fìtínà ń bẹ lára nǹkan yẹn ni. ìtọ́nà ń bá pè wá sí pé ká ṣe ìdí òjíṣẹ́ rẹ̀ náà anabi muhammad sallallahu alaihi wasallam tó wá ní ká ṣe òun sọ ládàá tó wá ń bẹ fún wa àjọ wípé àǹfààní ó pọ̀ lára nǹkan yẹn ni. nínú àwọn nǹkan tó náà bá àdìgbẹ́ láwá ṣe léèwọ̀ òun náà ní tó náà bá àdìgbẹ́ ọlá sọ fún wa nínú suratul maida quran chapter five verse ninety. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ọlọ́ni ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí ẹ̀jẹ̀ ni tó ní ìmánì ẹ̀yin ọlọ́run ọba àdìsọ́lá àdírẹ́sì níbí ọlọ́run ò bá wọn kèfèrí sọ̀rọ̀ ọlọ́run ò bá ọlọ́run ò kọjú sí mùnàfíkì kan mùmíní onígbàgbọ́ òdodo ọlọ́run kọjú sí ẹni tí ìmánì rẹ̀ ti rinlẹ̀ nínú ẹ̀sìn yìí tọ́dọ̀ ọlọ́run òun ọlọ́run bá sọ̀rọ̀ àkọ́kọ́ ọlọ́run ní innamal khamru wal maisir ọlọ́run ní ọtí tẹ́rí yẹn ọtí mímu wàlùmẹ́yìsíw àti tẹ́tẹ́ títa wàlùmẹ́sọ́ọ̀bù àti àwọn ojúbọ àwọn òrìṣà táwọn èèyàn ń bọ wàlùmẹ́sílám àti ìmọ̀ katẹ́tẹ́ lọ́nà míì bá padà ṣàlàyé ọlọ́ni ríjì fún min amali shaitan ọlọ́ni ẹ̀gbin ni o lára iṣẹ́ èṣù ni lára ń tẹ́sùn pé yìí sí ni pàṣítàní búrúkú ọlọ́ọ̀ni ẹ̀ jìnnà sí làálà fún tòkìlìkọ kẹba àlìdẹni tí ó làwọn ju ọlọ́run láyà tàlùkìyà hàn ọlọ́ọ̀ni alhamdu ọtí tẹ rí yẹn rí fún ọlọ́ọ̀ni ẹ̀gbìn ni àti mímú rẹ̀ àtẹni tó mú àtẹni tó ń ṣe àtẹni tó ń rà àtẹni tó ń rà fún àtẹni tó bá ẹni tó rà gbé e anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹlẹ́ṣẹ̀ ní wọn níwájú ọlọ́run ọ̀daràn ní gbogbo wọn níwájú ọlọ́run torí pé gbogbo nǹkan tí ó bá àfẹ́sí làákàyè wa ẹ̀sìn ọ̀fẹ́ ká déjì rẹ̀ ètò àfẹ́sí làákàyè mùsùlùmí tí òfin ní gbọ́rọ̀ ẹ̀sìn yé mọ́ àbí tọ́rọ̀ ọlọ́run òfin ní dúró tí òfin ní jókòó sí làákàyè mọ́ ẹ̀rí tẹ́ka jìnnà sí ètí wà tẹ́tì lákàyè tí òfin ní níbi sin ọlọ́run mọ́ ẹ̀sìn kíkà jìnnà sí lóbi jẹ́ pé kì í ṣe gbogbo ń tà mú nìkan àti jíjẹ náà tó pé tá a bá jẹ àbí tá a bá gbóòórùn rẹ̀ ó lè àfẹ́tì lákàyè wa ẹ̀sìn ó pè ní ìwọ̀ fún wa wàláhì ó dà ní sẹ́yìn ó kọ́ lẹ́kọ̀ọ́ tí ó dà lákàyè rẹ̀ rú tí ó fi máa wò ó pé ọlọ́run kì í ṣe ọlọ́run mọ́ ní tí ó dà lákàyè ọmọ ìdí ènìyàn rú tí ó fi máa wò ó pé rárá ilé ayé yìí kan bẹ̀rẹ̀ sí ní bẹ ni kò sí olùdá kan fún ilé ayé yìí kíní kan ló kà ó kẹrin tó kà yẹn ẹ̀sìn ó pèlè wọ̀kùn gbogbo tó bá ti máa tẹ́tí làákà yọmọ ìdí ènìyàn torí pé ìlàákà yìí tóbi gan nínú ọ̀rọ̀ ìsìn wa ọlọ́run fẹ́ ká protect yẹ tó nínú tó lè pa làákà yìí tí máa ń pa yìí náà ni òsì mímú wa ọlọ́run rí ìtúnmí ní ṣàìtàn ọlọ́run ẹgbẹ́ ní lára iṣẹ́ ṣàìtàn ní pàṣẹ ẹ jìnnà sí gbogbo ẹni tí mo bí ẹni tó ń mú náà ìrẹsìlì ni àbẹ́ni tó ń kọgbọ ọgbọ́n mú tó jẹ́ wípé alóhùn ò kí ń mú bẹ́ẹ̀ yẹn náà àti tó ń bá fẹ́ mu àgbo ọtí alágbo lòún máa rí mu kò rí ọtí seven up mu ẹ kò rí ọtí olómi tọ́kọ̀mí kì kò rí mu ọtí alágbo àgbo tí wọ́n fi ọtí kì òun ló fẹ́ mu òun náà mu sí kò sí yàtọ̀ láàrin òun àtẹ̀ntó mu rijsun min amali shaitan ìwòsàn tó rò fún òun fẹ́ rí ń bẹ̀ yẹn ọlọ́run ní nǹkan yìí ó ṣàlékún àìsàn fún mi torí pé kí ni lára iṣẹ́ ìṣù ni pàkìtánì bú ọlọ́run ní ẹ̀jìnà sí làálà kó ń tó fi kú tẹ́ ẹ bá fẹ́ ńlá níwájú ọlọ́run láyé àtàlùkìyàmà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní kúlù mọ́kìrì haram ó ní gbogbo tí ó máa mú ni fún rírà nínú jíjẹ nínú mímu ni nínú oorun gbígbó ni ó jẹ́ pé tẹ ẹ bá ti gbóòórùn rẹ̀ tán tẹ ẹ bá mú tán tẹ ẹ bá jẹ tán ẹ máa mú ríra ẹ ní máa ń tẹ̀yìn ṣe mọ́ ó ní haram ó ní èèwọ̀ ni ẹ tó bá ti dé díẹ̀ ọ̀daràn níwájú ọlọ́run wa inna ala Allahi ahadan liman yashrabu al-muskira ó ní ọlọ́run ọba àlekíọ́lá ó ti búra ìpè gbogbo ẹnikẹ́ni tó bá ń mu ọtí àyàkíyàwó mí ń dín náà sí ìkọ̀báàlì tó bá di ọjọ́ àlùkìyàmọ́ ọlọ́run ó kún un mú sí nàtúl kọ̀báàlì yóò mú lọ́jọ́ àlùkìyàmà àwọn sàábé ní wàmọ́ sí nàtúl kọ̀báàlì yà Rasulullah kí ló ń jẹ́ sí nàtúl kọ̀báàlì eré òjíṣẹ́ ọlọ́run anábì dáwọn ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ìrù ahli nar òun náà ni oògùn àwọn ọmọ náà oògùn táwọn ọmọ náà kan bá ń la oògùn oògùn wọn wọn ò mọ síbi kan òun ni wọ́n máa fún àwọn mọ̀tẹ́mọ̀tẹ́ ilé ayé àwọn ọ̀mùtí òun ni wọ́n máa fún wọn tí àwọn ilé tẹ́ bá tẹ́lẹ̀ tí wọ́n ń fún ní ogún ogún àwọn ọmọ náà mu ọ̀mùtí ilé ayé nìyẹn. tọ́lọ́bù jáde pé ọlọ́run ni ríjì fún mi ní amẹ́lẹ̀ ṣàìfọ́n ẹ dínà sí lára iṣẹ́ ṣàìfọ́n ni làálà fún tòkìlẹ̀ lọ́wọ́ kẹ́ẹ̀bá nìjẹ́ni tí ó làwọn wájú ọlọ́run لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ẹnì kan ò ní máa mu ọtí lásìkò tó mu ọtí yẹn kó jẹ́ fún mi ní ìmọ̀nì ti bọ́kù lára rẹ̀ lásìkò tó mu ọtí yẹn kò lè jẹ́ mú mi ní kó máa mu ọtí alóúnjẹ alájí ọlọ́tí ẹnìkan ń júwe ọ̀nà oníṣẹ́fà ti wá débì kan ẹ̀bẹ̀rẹ̀ alájí ọlọ́tí báwo ló ṣe jọra wọn alájí ọlọ́tí ó ti lọ sí hajj ó dé ló bá ń ta ọtí kó tó lọ ọtí náà ló ń ta ó wá lọ ó tún wá dé kó padà síbi ọtí títà kí láǹfààní hajj àti rúmúra tó lọ ṣe tó jẹ́ wípé kò gbọ́ wáàsí kò bẹ̀rù ọlọ́run èyàn ó dé mọ́tà kó má bẹ̀rù ọlọ́run kí bẹ̀rù ọlọ́run yẹn má ba délé padà subhanallah àpẹẹrẹ wípé kò ṣe ìbáàdà yẹn kò ṣe pẹ̀lú ọ̀kan tó mọ́ nìyẹn ẹni tó ṣe ìbádà pẹ̀lú ọkàn tó mọ́ tó bá ilé láǹfààní àti lọ hajj ó lọ ṣe umra ó wá ṣe ìbádà yẹn pẹ̀lú ọkàn tó mọ́ yóò ní ìlàpá lára rẹ̀ tó bá dé ó dé tó wá padà sí ọtí títà àwọn èèyàn tó wá ń ṣàpèjúwe rẹ̀ sí alájí ọlọ́tí subhanallah rijsun min amali shaitan pàṣípàṣípù ọlọ́run ní ẹ̀jìnà sí kì í ṣe gbogbo ẹni tó mú nìkan ẹlòmíà sọ wípé òun ò kí ń mu àmupara àwọn tó máa ń mu àwọn para àwọn lọ́lọ́run bá wí kó wọn lè máa ń tán ṣe mọ́ kódà kó ń mu ìgò mẹ́ta òun sì mọ tó ń tọ̀ òun sì mọ tó ń ṣe anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kúlù ma akaro àti ìrùrù àkọlí ìrùrù àrọ ó ní gbogbo tí púpọ̀ rẹ̀ ní jíjẹ ní mímu bá ti máa mú ẹ̀hún ríra àkọlí ìrùrù àrọ díẹ̀ rẹ̀ náà ti di àrọ tó jẹ́ pé tó bá mú lọ́pọ̀ rẹ̀ yóò mú ẹ̀hún ríra àpò ohun díẹ̀ rẹ̀ náà ó ní haram èèwọ̀ náà sì ni wọ́n dà kó jẹ́ pé díẹ̀ ló fẹ́ tọ́tẹ́ nínú ọtí yẹn èèwọ̀ náà sì ni ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn níwájú ọlọ́run la'allakum tuflihun ọlọ́run yẹn jìnnà sí ẹ lè jẹ́ ní ó láwọn ọlọ́run ló fi jẹ́ wípé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Umar radiyallahu anhu ó ní la'ana Allahu ọtí fún ara rẹ̀ pé tọ́lọ̀ ń ṣẹ́ nílé ni a gbọ́dọ̀ mọ panílé mùsùlùmí torí pé tọ́lọ̀ ń ṣẹ́ nílé ni wà ṣàríbà ẹni tó mú náà ibi dandan ọlọ́run ó máa bá o ẹni tọ́lọ̀ ń ṣẹ́ nílé lòun náà wà sàkíyà àtẹni tó ń fúnyàn lọ sí mu òun kí mú tòun o ṣùgbọ́n àwọn kọ̀ọ̀lì tòun níbi iṣẹ́ wọ́n máa ti wá báwọn onílé òun gbọ́dọ̀ ra ọtí fún wọn òun ṣàgbọ́dọ̀ ra fún wọn ṣá gbóhùn ti mú ẹ̀rí alábẹ́ni wa ṣàtúnyà ìwọ tó ń fún àwọn èèyàn lọ sí mu náà àtẹni tó ń mú ọlọ́run ṣẹ́bi lé gbogbo yín papọ̀ wà bá ìhàhà ẹni tó ń ta òun náà mórí bọ́ńbẹ̀ kódà kó má fi kan ẹnu rí ìgbóhùn ló tọ́tẹ̀ sí ṣọ́ọ̀bù tó ń ta fáwọn èèyàn ẹ̀rí wà mú tá àhà àtẹni tó ń ra bí ó lọ rà fún yàn ni àbí wọ́n rán kó lọ rà á ni wọ́n yẹn rán yàn lọ sí lọ rà kó wá ló fẹ́ bá rà á dání rárá ìwọ náà ti kó sí abẹ́ ibi dandan ọlọ́run tọ́lọ́run ṣẹ́bi lé àwọn èèyàn wọ̀nyí wà á sírọ̀ ha àti àwọn tí wọ́n ń bírí rẹ̀ àwọn tó ń ṣe àwọn tó ń ṣe ẹ̀dí àtàwọn tó ń ṣe é fún wà ha àtẹni tó gbé e. ọ̀kadà ló ń wà ní márúwá ló ń wà ní àwọn àti báwa já ọtí ìlú bí apalọ̀ kan bẹ̀ yẹn ó gbọ́dọ̀ bá wọn gbé torí pé tó o bá ti bá wọn gbé ámílà ha nìwọ wọn náà ti kó sí abẹ́ àwọn tí ìdí dandan ọlọ́run ó máa bá nìyẹn wàhámìlà ó ní wàlmàmúlàtà ìlẹyìn àtẹni tí wọn ń gbé lọ sọ́dọ̀ rẹ̀ oní storage facility ẹ níbì kan ó tóbi tó ńláńlá ni àwọn làwọn fẹẹ sọ kíní kan búdà síbẹ̀ pálí búdà kíní kan thousand of carton owó pé owó rèé ah wàlmàmúlàtà ìlẹyìn ìwọ tó ń gbé bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ kó bá wọn sọ rẹ̀ wọn náà ti wà ní abẹ́ àwọn kan ṣẹgi ilé tolóbìjà yìí pé ọ̀nà tá a gbà ran ẹni tó ń ṣàbùrú lọ́wọ́ wàláhì bá a bá ti ràn án lọ́wọ́ lọ́nà yẹn àwa náà ó pín inú aburú yẹn ìyà tó yẹ kó jà á náà ó pín inú ẹ̀ ẹni tó ń ta pàràgà tó ń ta àwọn kíní kéékèèké àbá ló ń ta kárìmọ́ ibi àgbo rẹ̀ àgbo ọlọ́tí náà ló ń ta àgbo ọ̀pá ẹ̀yìn kíní tó gbé tó gbé tó kó sínú gbá ó to gbogbo àwọn tí ní pẹlẹbẹlẹbẹ ó to tètè díẹ̀ ó wá ní kẹ gbèrú òun tó o bá ti gbèrú wọn náà ó pè é nínú ìdí dandan Ọlọ́run ánàbí ọ̀nà àdéhùn yìí ẹlẹ́ṣẹ̀ ló ń wá ju Ọlọ́run á gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ bó ṣe lè kó mọ́ lórí aburú máa ń ṣe eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tó wọn bá lè jọ la kó kì wá nílò rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀tì ní òdodo ẹlẹ́ẹ̀kejì ó ní wàlúùmáyé fíìlì tẹ́tẹ́ títa èèwọ̀ ni ìmọ̀ tatẹ́tẹ́ èèwọ̀ ni tábà lọ wo àwọn tó ń ṣe research nípa àwọn tó ń ní pírọ́blẹ́mù àwọn ọpọlọ lágbàáyé nínú àwọn nǹkan tó ń fa àwọn ọpọlọ lẹ́yìn táwọn èèyàn ń mu nǹkan ń fà gẹ́gẹ́ bí ọdún tá a sọ yìí wọ́n ní tẹ́tẹ́ títa wà nù ẹ̀ kò sẹ́ni tí ó mu ọtí tí ò ní ta tẹ́tẹ́ tí ó mọ̀ mu ọtí tí ó ta tẹ́tẹ́ ó ti wá di nǹkan tí ó wọ́pọ̀ láàrin àwọn èèyàn tẹ́lẹ̀ òun làwọn èèyàn ó máa yọwọ́ ní sọ́ọ̀bù kan ti ta tẹ́tẹ́ ni wọ́n máa yọwọ́ bẹ̀ nísìnyí ó ní láti yọwọ́ bí kankan lórí fóònù yóò máa ta tẹ́tẹ́ rẹ̀ lórí fóònù ẹni wo tó bá wà ó láǹfààní àti ta owó sórí pé ó lọ sórí Facebook wọn polówó rẹ̀ sí ẹ owó ṣe kíní kan kí fóònù ẹ báyìí android phone iphone ó ń lò ní tó bá ti ní íńtánẹ́ẹ̀tì wọn máa polówó ẹ̀ sí ẹ kódà ẹni tí ò ní íńtánẹ́ẹ̀tì tó ń lo ordinary phone tán lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ òun náà láǹfààní àti sàtẹ́tẹ́ lórí fóònù yẹn torí pé àwọn network ó mọ̀ gbóríṣiríṣi wa ìgbé sọ wọ́n sọ pé yes sí kínní tó bá ti sọ pé yes fifty naira péré ni wọ́n jà ó láǹfààní àti wọnú kínní kan draw kan of five hundred million àbá lórí fifty naira ó yẹ kọ́kọ́ láti sọ fún yẹn náà ìgbé tó bá yẹ draw fifty naira yẹn àti èèyàn ten thousand táwọn náà draw fifty naira fifty naira naira inú owó yẹn náà ni wọ́n á ti mú wọ́n á ti kó fún ẹnìkan gbogbo yòókù ńkọ àpò ẹni tó gbé kínní yẹn kalẹ̀ tó ń lọ ìdánwò tẹ́tẹ́ náà nìyẹn game of time ọlọ́ni rí gómìnà amali ṣàìtàn lára ìṣòro iṣẹ́ ìṣòro pàṣítàníbù ọlọ́ni ẹ̀ jìnnà sílẹ̀ alákòóso tẹlifóònù kẹbàlì dẹni tí ó là níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni wà láǹsọ̀ àwọn ojúbọ wọ́n là ń pè ní àǹsọ̀ ojúbọ òrìṣà gbogbo táwọn èèyàn ń sìn tí wọ́n wá èdè fún lẹ́yìn ọlọ́run ọlọ́run ní mi náà amẹ́lẹ̀ ṣèitán lára tí èṣù design fáwọn èèyàn ni ẹ jìnnà sí gbogbo táǹpẹ̀ ní ìṣẹ̀ṣe láyé gbogbo ìṣẹ̀ṣe láyé ọlọ́run ní ríjì tún mi náà amẹ́lẹ̀ ṣèitán lára iṣẹ́ èṣù ni àwọn kan pariwo ilẹ̀ yorùbá ẹ kìíní kan kìíní kan ẹ jẹ́ apádà síbi ọ̀dọ́ bàbá bàbá àwọn lánàá nǹkan ń ṣe ìṣẹ̀ṣe lọ́mọ̀ wọn mọ̀ ẹgbẹ́ ẹ̀sìn lárúbáwá kò láàrin wa kí ló ń pè láǹpẹ̀ lẹ́sìn lárúbáwá ṣé islam lẹ́sìn lárúbáwá àwa mùsùlùmí náà ṣáwa náà gba yìí pé ẹ̀sìn lárúbáwá ni islam ṣọlọ́ ń pè lẹ́sìn lárúbáwá fún wa lálùkò hàn láà torí pé káwọn lárúbáwá tó dé ní islam ti ń bẹ abdullahi ibn abbas radiyallahu anhu ó ní láàrin anabi adam alayhi salatu wa salam àti anabi nuhu alayhi salatu wa salam ó ní about ten centuries tó wà láàrin wọn ó ní kulluhum ala islam gbogbo wọn ń bẹ lórí islam ni ṣáájú àsìkò ànábì nùúrù àlẹ́ islam tó sálà níbo làwọn lárúbáwá wà ń gbàdá alóúnjẹ lárúbáwá tẹ́sìn wá fi yẹ́sìn lárúbáwá tẹ́sìn bá jẹ́ ẹ̀sìn lárúbáwá ni wáyé sáà nàbí gbógun ti wọn wáyé sáà gbógun ti ànábì muhammad sallallahu alaihi wasallam wáyé sáà ń bá fa wàhálà wájẹ́ pé islam tó ń pèpè sí òun náà náà ń ṣe ìwúlàgbọ̀rọ̀ bá fa wàhálà islam ò ní ṣẹ̀sìn ẹ̀sìn allah subhanahu wa ta'ala ni àwọn ẹni wọ̀ mọ́bi tẹ́sìn wọn ti tó ti wá ẹ̀sìn ìṣẹ̀ṣe wọn mọ́bi tó ti wá gbàgbé wọn sọ pé ìkànnì rìn wá láti Brazil ó ti rìn wá wọn tún rìn wá láti Saudi ni bólá ń rìn kiri lọ. inna dina inda Allahi al-Islam ẹ̀sìn wa àtọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló ti wá owó ní ẹ̀sìn gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run. sọ sí ìbáṣe bí ẹni tọ́pọ̀ lọ rẹ̀ kú lásìkò yìí ike ọpọlọ èèyàn kú ojú àwọn yẹn ti la ẹ wá kó irin sàlẹ́nsà mọ́tò àti gbogbo àwọn chéènì ọ̀kadà ẹ wá kó sójú kan náà tẹmọ wá tọ ipò sí ọwá tọ di ọlọ sàlẹ́nsà mọ́tò tó ti bàjẹ́ chéènì gbogbo chéènì ọ̀kadà chéènì ẹsẹ̀ káyà ọ̀kadà ní ẹ wá kó sójú kan náà irin oríṣiríṣi ẹsẹ̀ lóògùn ẹ wá tọ di ojúbọ subhanallah wàzáyà nàláhùn mọ̀ṣẹ́ ìtọ́nù àmàlàhùn wàtọ́dàhùn àníṣàbí wàhùn láyà ṣẹ̀rù ọlọ́run ní èṣù ti ṣe iṣẹ́ tó ń ṣe ó ṣe lẹ́ṣọ̀ọ́ fún wọn wọ́n lè fẹ́ pe ìgbẹ́ wọ́n lè pe ní ọlọ́run ọlọ́run sọ pé wàlá ansọ́bù wàlá azlam ríjì tó mìn àmàlẹ̀ ṣàìtàn èṣù ló ṣe nǹkan yẹn lẹ́ṣọ̀ọ́ fún wọn mélòó ni gbogbo wọn àwọn kan wọn protest wọn pariwo káàkiri ẹ ó tó wọn fi di the next five years àwọn mùsùlùmí tí ó kù ní gbogbo south west wọn ní two hundred thousand mọ àwọn bàbá bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti tráyẹ̀ láwọn àsìkò tó ti lọ ọlọ́wọ́n ọba àlìkẹ́ ọlọ́wọ́ gbà fún wọn lẹ́ni àwọn ọmọ wọn gba islam àwọn ọmọ ọmọ wọn ń ṣe islam lẹ́ni wọ́n lo hijab wọ́n lo mọ́ṣáláṣí àwọn náà kọ́ mọ́ṣáláṣí mélòó gbogbo wọn tó ṣẹ́kù tó ń sọ ìgbà àwọn mùsùlùmí tí ó kù ní gbogbo south west ní ju hundred thousand lọ in the next five years yorùdúnà lè yóò fi owó lọ́rọ̀ lọ́hìn bí àkùwá ìhìn ọlọ́run ni wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run ọba iná ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n fẹ́ pa bí àkówá ìhìn pẹ̀lú ẹnu wọn ṣó pọ́sibù kó fi ẹnu kó fi fẹ́ oòrùn kó kú kó bọ́ta kó fi ẹnu fẹ́ kárì kó fẹ́ ẹnu fẹ́ ìmọ́lẹ̀ òṣùpá láti pa ìmọ́lẹ̀ òṣùpá ṣó pọ́sibù ìmọ́lẹ̀ ọlọ́run wá ju ìmọ́lẹ̀ oòrùn lọ torí pé ọlọ́run ló fún oòrùn nímọ́lẹ̀ ọlọ́run ló fún òṣùpá nímọ́lẹ̀ ọlọ́run ló fún àwọn ìràwọ̀ yẹn nímọ́lẹ̀ wallahu mutimmu nurihi walau kariha al-kafirun kí gbogbo àwọn kèfèrí ká máa gbé orí wọn pálẹ̀ ká máa bínú kí wọ́n kórìíra ẹ̀sìn náà ọlọ́run ní ẹ̀sìn islam yẹn àdìgbè lọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ọba ó ti rinlẹ̀ ibi tó bá dẹ̀ ti rinlẹ̀ ní gbogbo òkùnkùn tó wà ní òparadà ni. ẹ wo fámìlì wọn ẹ wo bó wọn sáà ń pariwo ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe lé ẹ wo fámìlì wọn àwọn ọmọ wọn ti gba islam àwọn ọmọ wọn ti gba islam yìí nǹkan yẹn ó wá ń kú díẹ̀ pété yẹn bá ń tẹ̀sí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tó bá yá àwọn bàbá yẹn padà kú àwọn yẹn kú àwọn náà kú nígbà tó yá àwọn ọmọ tó ti di mùsùlùmí wọ́n bímọ àwọn wọn ṣe islam àwọn yẹn náà bímọ àwọn tó náà ṣe islam títí ṣẹ̀rí òòṣà tó ń ṣe ń lẹ̀ bàbá bàbá wọn wọ́n padà á ti sẹ́gbẹ̀ kan ni mélòó náà àwọn èlò rántí àwọn òrìṣà wọn tí wọ́n ṣe nídìílé wọn mélòó ta ló rántí ẹ̀ mọ́ ìtumọ̀ yìí pé islam tó bá ti dé ibi tó bá ti sọ̀kalẹ̀ sí okùn tó bá wà bẹ́ẹ̀ ó paradà ni so káwọn yẹn máa jáde káàkiri ojú àwọn yẹn ti là ojú mùsùlùmí ti là ọlọ́run bá àlejò láti ta ìmọ́lẹ̀ sí ọkàn wa ọlọ́run ti jẹ́ ká mọ̀ ìpèrè ìsún nínú àmàlẹ̀ ìṣẹ̀ ìkan gbogbo nǹkan ń sìn yẹn gbogbo nǹkan forí balẹ̀ fún yẹn gbogbo nǹkan sọ epo lé lórí yẹn ọlọ́run ní ẹ̀gbin ní gbogbo ẹ̀ lára iṣẹ́ ìṣẹ̀ fàjìtànìbó ògùn ọlọ́run ẹ̀ jìnnà sí o ibi tó bá ṣẹ́kù sí nínú ìdílé olúkálùkù tá a bá ní àǹfààní láti parẹ́ ẹ̀jẹ̀ àlọ́ parẹ́ tá a bá láǹfààní àti jẹ́ káwọn èèyàn mẹ́ta nǹkan tẹ̀ ń ṣe yìí ojú fi là kọjá káṣíṣe wọn gbé igi kan ká máa forí balẹ̀ fún igi kan ká máa wáyé ní fún igi kan igi tí ò lè gbéra rẹ̀ kúrò níbi tó wà tójú bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ ò lè gbéra rẹ̀ kúrò ṣó bá làákàyè mọ́ wọ́n jẹ́ pé ọmọ ìjẹ́rìí ẹ̀sọ́nà ń fún nílà káì òun yóò máa wá forí balẹ̀ fún igi tí ò nílà káì tí ò tẹ́ lè mú. la'allakum tuflihun ẹ bá fẹ́ là láyé ọ̀tàkìyàmà ọlọ́run lè jìnnà sí ìlú àwọn ọ̀hún àbí ọlọ́run subhanahu wa ó ṣàkóríjì fún àdúrà fún wọn ní ìmọ̀lẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد We thank Allah subhanahu wa ta'ala. May Allah's peace, blessings and benedictions be showered upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam, upon his household, his companions, and all the Muslims in general in the Al-Qiyamah. Allahumma ameen. One of the prohibitions in the religion as contained in Quran chapter 5, verse 90, الله سبحانه وتعالى في يا أيها الذين آمنوا أو believers إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ألا says O إنما الخمر definitely intoxicants والميسر and gambling والأنصار idols والأزلام drawing of law, which all min amal shaitan. They are part of the deeds of shaitan. They are few. They are few. فَاجْتَنِبُوهُ Go away from it. لَعَلَّكُمْ تُفْلِحُونَ So that you can be successful both in this world and in the hereafter. Allah says, إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانَ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَ Shaitan in, intends to instill, to put among you al-adawa, hatred, hatred, wal-baghdha, hostility. So you hate one another. Bil-khamri wal as a result of consuming in substance, as a result of participating in gambling. وَسُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ And to take you away from the remembrance of Allah. وعن الصلاة عائموا from صلاة فهل أنتم منتهون Would you desist? Allah subhanahu wa ta'ala prohibits all these things mentioned in this surah. The first one is al-khamru, intoxicant. Any kind of intoxicant. Any kind of intoxicant. The Messenger of Allah sallallahu alayhi wa sallam in one narration, he says, uh, man sharib al Anyone who takes in public and in dunya, in the world here, ثُمَّ لَمْ يَتُبْ And he did not repent from him, from it, until he meets Allah subhanahu wa ta'ala حُرِّمَهَا فِي الْآخِرَةِ He's going to be denied of consuming from the wine in Al-Jannah. Why? Because of him taking intoxicants in the world here. Allah says it is haram to take intoxicants. The Prophet said to Salam, the seller of the interpreter, the buyer, the consumer, those who brew the interpreter, and anything that has to do with assisting, drinking, making, lifting, pouring intoxicants. They are all sawa before Allah. They are saved in the kind of punishment they will receive before Allah. They are all under the cause of Allah subhanahu wa ta'ala. While is gambling, is haram. Any form of gambling, let us away from it. It is not for the Muslim to be found wanting when gambling is mentioned. People beg on daily basis. Muslims, our young ones, brothers and sisters, they participate in betting through their phones on daily basis. Be mindful of what your children do with their phones. If they do not do Yahoo Yahoo, they want to bet. a lot of betting websites, a lot of betting applications, they are out there. Networks are participating. They are calling us to betting as well. Drop 15 naira and just say yes. Answer one very simple question that everybody knows the answer. That is the question they will ask everybody. That even a child of five can say this is the correct answer. Eh? What do you call this thing that drops from the sky? Or what do you call this Something very simple that everybody can, everybody knows the answer. So they want you to say, ah, I know this answer now. So you bet with 50 The So 50 naira goes and the whole of the money is gathered, part of it is given to one person as the winner. And you'll be hopeful to win one day. This is betting, this is haram as far as the gain is concerned. But Tanibu, Allah says, go away from betting. لعلكم تفلحون so that you can be successful in this world and the hereafter. wal wal while wal azlam. Not only those two. Allah says wal ansab, idols that people worship, idols that people worship. Maybe the one they gather they worship together, or the one individually people worship individually. They are al ansab. Allah says, where you from it. They are part of the gift of shaitan. It is satanic if you want to be successful in this world and the hereafter, do not encourage or follow any tradition that goes against the tradition of the name. What the religion has laid down as, as tradition. It is the light from Allah subhanahu wa ta'ala. Traditional religion is not a religion that Allah reconciles with. No other religion that Allah subhanahu wa ta'ala reconciles with and your, your, religion has been portrayed outside by the traditionalists as the religion of the alien, as the religion of the Arab. Huh? It, it says Islam is the religion of the, of the Arab. Is it true? Islam is not the religion of the Arab. Even Allah establishes in the Quran that some of the Arabs, they are worse in terms of kufr. Some Muslims here practice more religion the religion more than some of the Arab practice. You see Muslims practicing here. When you go to the Arab countries, you don't see them practice as much as some of our Muslim brothers and sisters practice here. You see people smoking cigarettes in front of Kaaba. They are Arabs. They are indigenous. They smoke cigarettes in front of Kaaba. Even people who smoke here, when they get to the Kaaba, they fear Allah that, ah, subhanAllah, this is a holy land. Allah says they are ashaddu kufron. They are even worse in terms of kufr. Why will someone say the religion of Islam is the religion of the Arab? How? And they wage war against Prophet Muhammad who brought the religion, sallallahu alayhi wa sallam. How is this their religion? If they are doing the same thing, are they supposed to wage war against him? No. It is the religion from Allah subhanahu wa ta'ala. Traditional religion has gone into extinction for long some people are trying to revive it. They are trying to revive it. That Yoruba, Yoruba, Yoruba, your religion is not Islam. Islam is a strange religion. It was imported here. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره Allah says he has perfected his religion, his light upon the people. The fastest growing religion across board in the world today is what? Israeli Islam wallahi, go to the West. See the way they adopt some Islamic dictates, some Islamic traditions in terms of economy, in terms of banking system, in terms of pensioning. is fast growing anywhere in the world. Where is traditional religion growing? Struggling to revive what? What has been dead for long. Muslims should not be deceived by the words or the expressions it is an alien religion. No, it is the religion of Allah. Prophet Adam, والسلام, Prophet Nuh, Prophet Ibrahim, all the prophets, even before the Arab, that was the religion they practiced. Till today, and it will continue to live in land. So let us be steadfast upon our Islam. Let us understand the deen. Let us understand the injunctions of Allah subhanahu wa ta'ala and be ready to be submissive and practice um, as much as we can. And the last thing mentioned in that ayah is uh, al-azlam, drawing lots. This is common among the Arabs in those days. Somebody wanted to take a decision and they have to roll some papers. If al la taf'al, if al Do it, don't do it. Do it, don't do it. And one is going to be empty. If it picks, do it, for example, oh, they will tell you to go and do the vacation. If they think don't do it, then they will tell you don't do it. This is al-azlam. This is al-azlam. Allah says, Rizqum min amal shaitan. The Arabs will stop doing it. People still do it today, one way or the other. Maybe based on their own culture. But whatever is our culture, so long as we find a prohibition for it in the Sharia, what do we do? We abandon that culture. because it's also the control of people as well. Allah says generally, لِجْتُمْ مِنْ عَمَلِ That not, not acting or drawing, فَاجْتَنِبُوهُ Go away from it. لَعَلَّكُمْ تُفْلِحُونَ So that you can be successful both in this area and in hereafter. We pray to Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings and accept our ibadat. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إلى صلاتكم يا